ìjọba ìpínlẹ̀ Ondo fẹ́ ṣàfikún ìjọba ìbílẹ̀ tó wà níbẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo ti kéde ṣíṣe àfikún ìjọba ìbílẹ̀ tuntun kún àwọn méjìdínlógún tó ti wà tẹ́lẹ̀ látọdún 1996 tí wọ́n ti yọ ìpínlẹ̀ Èkìtì jáde látara ìpínlẹ̀ Ondo àtijọ́ kọmíṣánná fétò ìròyìn àti ìlanilọ́yẹ̀ abilékọ bámidélé adémọlá ọlátẹ́jú ló fìdí èyí múlẹ̀ fáwọn oníròyìn nígbà tó ń jáde àbájáde ìpàdé olóṣooṣù àwọn ọmọ ìgbìmọ̀ ìṣèjọba ìpínlẹ̀ ondo ọlátẹ́jú ní ìjọba ìbílẹ̀ tuntun mẹ́tàlélọ́gbọ̀n làwọn ọmọ ìgbìmọ̀ ọ̀hún fẹnu kò sí nínú ìpàdé tí wọ́n ṣe láti fi kún méjìdínlógún tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ohun tó kù táwọn èèyàn ìpínlẹ̀ Ondo ń retí báyìí ni àwọn ìlú àti agbègbè tí yóò jẹ àǹfààní ìjọba ìbílẹ̀ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde rẹ̀ ọ̀hún ní kété tí wọ́n ti búra fún gómìnà Rotimi Akeredolu ní sáà àkọ́kọ́ rẹ̀ ló ti ń fa àwọn èèyàn lọ́kàn balẹ̀ pé kí wọ́n máa retí ìdásílẹ̀ àwọn ìjọba ìbílẹ̀ tuntun tí yóò jẹ́ àfikún sáwọn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́yín